فنحن في هذا الصباح المبارك مع قاعدة جديدة من قواعد أصول الفقه فهذه القاعدة تقول الأصل براءة الذمم إلا بدليل وقد مر بنا أن الأصل هو المتقرر عند العلماء جملة ما تقرر عند أهل العلم الدليل الشرعي والذمم جمع ذمة الذمم ومعناها السلامة من المطالبة السلامة من ماذا؟ هذه القاعدة بيانها إجماليا أن الله سبحانه وتعالى لما خلق الذمم خلقها بريئة من أي مطالبة سواء من حقه الذي هو العبادة أو من حقوق الآدمية التي آدميين التي تجري بينهم لما نعم نعم لما خلق الله عز وجل الذمم خلقها بريئة من أي مطالبة سواء من حقه الذي هو العبادة أو من حقوق الآدمجين ثم أعمرها الله الأسباب أوجبها علينا والأصل أننا لا نطالب بأي عبادة إلا بالعبادات التي دل عليها الدليل الشرعي الصحيح وما لم يدله عليها الدليل الشرعي الصحيح يبقى على اصلي براءة الذمة لأن الأصل عدم ماذا؟ عدم المطالبة وكذلك ما سعيه في حقوق الآدميين فإن الأصل في الحقوق إذا كذلك إلا بينة إلا بغيره تعبني azima bó ṣe pé na zima ó pè ká zima ìmọ̀ ń túmọ̀ ọ̀ràn téèyàn ọ̀gbọ̀rọ̀ má lẹ́mí zima ń gbèsè jámù rẹ̀ wá náà ni asàlámàtù bàrọ́àtù azimam hau bàrọ́àtù zimma àmì mamu wa ni jamu mamu wa ni mufrod ṣùgbọ́n mamu wa ni jamu lọ́dá sai ma fi tó kó nùpọ̀ al'asìlú bàrọ́àtù zimami illa bi dalilin bàrọ́àtù náà ni asàlámàtù minal mutolaba asìlú níbi gbogbo ọ̀ràn tí máa wà lọ́rùn èèyàn pé ọ̀bọ̀rọ̀ mọ́sí báyìí ìpìlẹ̀ ni pé kò sí nítorí kíni làmà ọ̀kọ́lọ́kọ́ lọ́rùn sọ̀rọ̀ jẹ́lọ dímọ̀ nígbà tó lọ́n dá àwọn ìwọ̀ kíni wọ̀ sinmi má mú sí o mọ́sí kankan o ìgbà tó kọ́kọ́ dá gbogbo gẹ́gẹ́ kọ̀lákọ̀ àbárí àtàmìlà ayé mọ́tọ̀ lábà ọmọ bí ọba bọ́lá yé ọwọ́ yìí rẹ̀ báyìí kò fi lékìí ọba náà gẹ́gẹ́ lọ́dọ̀ gba àwọn wọ̀nyí kọ́ làpò bí kẹ́mì kan sọ pé ilé ìgbẹ̀lọ́rùn rẹ̀ ìwọlágbájá nínú ìmọ̀tọ̀ ọ̀lábà sàwọ́mì hàkì tẹ́ ẹ mọ́ ìwọ ọlọ́run gangan tó jẹ́ ìbáadá asìlù ni wípé bàrọ́ àzí mà bẹ́ẹ̀ àwọn min hukuki adamiyan lati tajiri àwọn min hukuki adamiyan lati tajiri bainahum allati ثم أمر الله تعالى لا يبنى لهم وا تبني أعمره kéèyàn sọ bìkan di ibùgbé ọlọ́bàun ṣùgbọ́n gbàmọ̀ rẹ̀ pé ah, hal àmàrtà alqawm hal àmàrtà alqawm èyàn wọ́n sọ báun fún ọmọ kí ó èèyàn tọ́lọ̀ kọ́ bá láàá àwọn aráàlú èèyàn ní maka ìtumọ̀ ní wípé al'áńtàhún aláàdá ilẹ̀ umrọ̀ so ti hẹ́pù wọn lórí umrọ̀ tẹ́ wá sí al'amọ́tàlkọ́ so ti mú àwọn èèyàn yẹn ṣe kí ni umrọ̀ àmọ́rọ̀ túnmọ̀ bá nà àbárẹ́kà sí tẹ̀wà mú ayé pẹ̀lú àwọn ìbáadà tó ṣe ní ọ̀rọ̀ èèyàn lè wà lórí wọ̀lá asìrò aláàrùn tọ́lá bí i ìbádà tí ìlà bí ìbádà tí èyí ìjáwọ́ mọ̀ pé ìpìlẹ̀ gan ní wípé wọn ò ní àjọsìn kankan àfi ìjọsìn tí ẹ̀rì bá wá látọ̀dọ̀ ọba tó pa wá inú fi jẹ́ wípé àkẹlẹ́ máa ṣe ìrìnkà tó bá wà tẹ́lẹ̀ ọ̀rọ̀ wa mọ́ nígbò ìyá dẹ̀lílù ṣẹ́rí dé min hukukillah بر الوالدين حق الصوم حق الحج وا وا وا وا وا. وما لم يدل عليه الدليل الشرعي الصحيح يبقى على أصل براءة الذمة الذمم لأن الأصل عدم المطالبة بوبون كتابة واري منو بعدها gan pé ìbàdá ni táàrí fún látọ̀dọ̀ ọba àdẹ́dà kò ní yí bàrọ̀ wọn ọ̀ràn wa náà ni ọmọ jẹ́ èèyàn wáyé lóbìnrin afẹ́sọ ilẹ̀ abẹ́dẹ̀lẹ́ ó sì ndagba, ndagba, ndagba, dàgbà ó sì rọ̀kùnrin tó ó sì fi fún ṣe asìlù nù kó bí wọ́n fi rẹ̀ fọkọ̀ tọba wù baratu zimma ọwáyé rẹ̀ nítorí rẹ̀ olóòmọ tó pé ọlọ́mọ tó pé fàjá àdẹ̀lì àlà annahu la nikaha illa bi waliyyin gbogbo owó bẹ wọn bí ọ̀sáyé tó sọ ọ̀sáyé rẹ̀ lọ ìgbìyà ọ̀fẹ́ ọwá sí kan lórí gbogbo ló ṣe jọ wájú rẹ̀ kan ṣùgbọ́n èrì ti dé ohun látẹ̀mí ọ̀bọ̀ àdẹ́dà ìjọ kíjọ tọ́ bà sọ wípé ọlẹ́ni tó ọjọ́ sáyé pẹ̀lú rẹ̀ tí ọjọ́ kọ fún ọ gbọ́dọ̀ fi rẹ̀ lé lọ́wọ́ dẹ̀líìlù lọ wá ilé ọ̀pọ̀lọ́dọ̀kùnrin odóbìnrin gbogbo àjọpọ̀ àjọ ní sísẹ̀ mi nílẹ̀ yìí pé ọ̀dà iṣẹ́ kírọ̀ ọ̀dà yìí fi fi ọmọ yìí ọ̀fẹ́ pẹ̀lú fifty million ah, ah, Zainabu tún wà gbà mọ́ sí ah, ọ̀fẹ́ lẹ́yìn náà fọ́tọ̀fẹ́sẹ̀ ìnàbò títítítí mo sẹ́lí máa láàrínàwó ayé tí ọmọ yìí títí oṣù kóòlò náà lòfin gbogbo ṣàgínà wọ̀rọ̀bọ̀ gbogbo wà ń bà tí gẹ́gẹ́ lọ́tọ́rọ̀ ọ̀nà wọ́n láàkánù tí ẹ̀nà pàájọ wà láyé ní kọ́ máa mú ń so fàjẹ́ àdẹ́lì وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طبلكم من النساء مثنى وثلاثة ورباع ọ̀kẹ́ sí ni tí ọba jẹ́bẹ̀ nínú tọ̀ wá aṣílù náà ni wípé àà bàbá ńgbà tí ó tẹ́kì lórí ọ̀rọ̀ àwọn ẹran kí ẹ̀wà mú ẹran bá iye ẹran ó tún mú orúkọ tó jẹ́ àkọwá wà mọ́ àṣẹ̀rí akọ̀tù ẹ̀rẹ́ o kò ní ṣíṣe mí lóye o àti tá a bá fọ̀ tó bá mọ́ ẹran mọ́ mọ̀ wa tí ìyá ìfìbí inú ń gbóyà yìí o ọ̀fà kalẹ̀ fún yín mo sì gbọ́dọ̀ wà níbi tẹ́ ìdájọ́ bọ̀rọ̀ àyẹ lókù ọ̀rọ̀ tí nǹkan wá mú aṣùgbọ́n wáyé mi ọwọ́ ibà wáyé mo sáà mo sì gangan káàkiri mo ṣe é pa mo sì gangan mo fún ìbá kí nǹkan kan kí bó ní sìkí ọkọ̀ sálúwàlá dẹ̀lìlù lọ́wá kátó kọ́bùlà ànàtọ́ làbà bí ayi ìbáadà tí nínú ìbáadà lábúrò ní dẹ̀lìl àṣírí àṣàhí nígbò sí sáà ẹ̀rìnkẹsà ìdàgbàlókò wọn ìdàgbàlókò wọn kọ̀gbọ́n gẹ́gẹ́ ọ̀nà ìsìlámù kọ̀gbọ́n gẹ́gẹ́ èrè tí ń bẹ ní oríta tó wọ̀ lòlú yín ńlọ́lọ́rì máa kúnlẹ̀ síwájú ẹ̀ tó ọmọ ṣàdúà láràárọ̀ ó ní ẹ̀ṣẹ̀dẹ̀ bá ń sọ báwọn táìmù tí mo fi ń jọ́kì ọ̀rọ̀ mi lọ́rùn rẹ o ó ní ọ̀rọ̀ bò mo wáyé mi nítorí ẹni pé kì í sì pé àwa náà má díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣòro bàbá àgbà àmì ọ̀sọ̀ fún dáàdì tèmi náà ìpínlẹ̀ náà bàbá àwọn ń sinú so ti sáàjì ọmọ sí náà nù. ní gbogbo ìgbà tí ẹbọ ń rìn ní mẹ́ka ara wọn tí wọ́n bá wọn sí gan. hakamu ukulahum hakamu ukulahum fẹ́sí pàrọ̀ ṣe mọ̀ pé a ní wa'idullah ala qalbi kulli mu'minin a ní wa'idullah ẹni tí ẹ̀bí ikú ti ẹ̀bá jẹnu ó wà sí ọlọ́m̀bẹ lọ́kàn ẹni kọ̀ọ̀kan ọ̀láì mo fẹ́ràn ọkàn fàdí ìsì ọ̀rọ̀ wọn lọ́ni ọ̀láì tí bẹ́ẹ̀ nìyẹn kọ́ nígbà bá dé kọ̀rọ̀ padà tí ìyẹn bí ikú mọ́yàn ń sáré fẹ̀rẹ̀ ń bẹ ọkàn táàrẹ̀ ti dágúnlẹ̀ ń ọkà tó jẹ́ pé kánàfì sáwò kánàfì fìlẹ̀ṣtìbára díẹ̀ tó kú tó èèyàn fi máa ń mí tí ìdú ìfàyè ìlókù fún ọkà mi bẹ ọ́ẹ̀sẹ̀ kú ṣùgbọ́n náà àmì olóhùn tọ́kàn bá ẹ̀sẹ̀ kú ó sì fresh wọ́n lè rí nǹkan kan mẹ́rin ẹnu ìfẹ̀lú mi ẹlòmí bẹ ọkà ìjù pàtà ọkà ìyàn wa kó mú ẹ̀kọ́ ọmọ sáláàkì láyé tó fi sapá kó sùn má rẹ̀kọ́dù àti kú. níbo mọ̀ ń rán ọ̀run sẹ́mi ò ní lọ mo kéré ni mo dàgbà ni ó mo kú fúnra mi ni ó kíní kan ní ọkọ̀ sáfẹ́ náà so asílù ni pé ọlọ́run fún ìwọ̀n kálukú wa tí ó bà jẹ́ bà dà ọlọ́run náà ni ó sọ ọlọ́run jẹ pọpọ́ọ̀fù jẹ́ gangan gangan asílù Ramadan ti rí o. Mhm tàbí fàgbà ọba ní nǹkan tó jẹun ní ìdajì ojú olùkọ́ àlùfàjà rí ọyọ gbọ̀ngbọ́ nígbà tí ń tó ajẹ́ mi ọgbọ̀rọ̀ jẹ́ ọgbọ̀rọ̀ sọ́wọ́lù tó bá pọ́nù bá tó wọ́n padà ó tó fẹ́ tó àti máa jẹun lọ ẹwà o gbàgbọ́ mọ́jẹ̀ mọ́ níbo lẹ́yìn ti rí nǹkan sọ òun ni lè dèlè kọ́wé láyé tààrà yá ayé wà lè dín àmàmì kútìwà aléìkùmù síyàm kama kútìwà aléìkùmù ṣe wá mọ̀ pé a ti rí ìlọ́sọ̀nù máwọn èèyàn lọ tí wọ́n fi ń gbẹ̀gbẹ̀ púpẹ̀ fún àti ọwà pè lẹ́sìn àti ìpìlẹ̀ gan ni pé mo frí in tí ó dè mí wípé ọ̀bọ̀rọ̀ mọ́tẹ̀ báyìí lásìkò báyìí nígbà báyìí àbí lọ́nà báyìí yọ jẹ̀lì tí ẹ̀ rí ó wà látọ̀dù tó ní mí ẹ̀tọ́ rẹ̀ gan kò sọ pé ká àti tó bá sọ pé nùnú àṣe ìbáàdà tó torí ẹ̀dá wa gan ọ fún alẹ́ rì kó tó gbé ìwọ rẹ̀ bọ̀ alẹ́ mi ajápẹ́rò mi ò lè wá kó gbé nǹkan bí bàbá ọ̀ṣàṣù lọ́gọ́jọ́ àwọn ìsìn tí ọ̀dà kan tọ́pọ̀ ṣe ìjọba ti kásùn bá kan kó tó dáìlá ọ̀pọ̀lọpọ̀ tó ti kékeré àmà yóò àmà kan so ẹjẹ́ àjọ máa lo five minutes tí wọ́n bá ti ṣe kọ́ mẹ́ta tí wọ́n bá ti pèrò tán tó bá kù sẹ̀dí márùn-ún tá a bẹ̀rẹ̀ sí kí ọ̀rọ̀ kó kálukú ti tó sáfù àmà pé láà ilà ilà لا إله إلا الله لا لا إله إلا لا إله kí ó rí àhán sí ẹ̀pá àti kó ní islam a ti padà báhùn sínú islam kà tó kí n fọ́lọ̀ ọlọ́run fi so ẹn tí ọ̀rọ̀ bà wá yẹ tí bá ń gbọ́ pé ah, ah bàbá ìsáfẹ́ ìrújú yọ lọ́nà náà ní ìtọ́ ni yóò sọ̀rọ̀ kìtìrì tó tọ́ tó ti fi ọ́tajà lọ́wọ́ sírọ́ wa mú kúrò Islam Ah. La ilaha illallah. لا إله إلا الله لا إله إلا الله Kò lẹ́rì. Ẹ̀rí ẹ̀yìn tí a máa sọ lè rìn. Ẹ̀rí lórí rẹ̀ kò sì jẹ ní ìtìmẹ̀. Ẹ̀sẹ̀ ìlà ìlà والأثر أن تربي أي بركة إلا ببركة التي دل عليها الدليل الشرعي الصحيح èpè ọ̀rọ̀ kò tà sí àwọn tí èpè tí ma ti sálámà ọ̀hún tí ma sálámà ọ̀hún wọn kàlùkù ó dìde wọn àfàrà wọn lọ sí ṣé ẹ mọ̀ gbogbo ẹ̀ ń bá ti ń béèrè ẹ̀rí ọfẹ́ yọ rẹ̀ nù wàhálà ẹ̀ń tí ń béèrè yọ náà nù wàhálà ó lè mọ́ Igba ìgbà àìmọ́ yọ yàtọ̀ pé ìgbà lọ́tọ̀ yẹ pé ẹ̀dùn síkè ṣe ẹ̀sìn láti ní olúwa béèrè ìlọ́wọ̀ rẹ̀ pé bí kíni ìpìlẹ̀ gan ni pé òfin ìyìn tí wọ́n gbélé ọlọ́run ọlọ́run jẹ́ ọmọ pé òun ló gbélé ọlọ́run ìyìn tí wọ́n bá fẹ́ gbélé ọlọ́run fàhúwà mùtọ́ làbó ń bí tèlè mo wáyé oníyàwó ọlọ́run lọ́mọ mo lè sọ̀sọ̀ kí n sọmọ mi lésù àwọn tí aláàrù ló gbà ọkùnta kúta kó ló lẹ́ ẹ̀rí ẹ̀ kìtà sí bá wọn. ànábì ni yóò hákù àyẹ̀mọ̀ lódì yóò mọ̀ sábẹ́ ọ̀yùsàmùmá wà yóò lẹ́kì rọ́ọ̀sù. èyí tí wọ́n pé àgbọ̀rọ̀ fọmọ ló kọ kàkà tí torúkọ náà tó nítumọ̀ náà ìsẹ̀mí rẹ̀ o. wà ọlọ́run ti fẹ́ ọ ọlọ́run ti fẹ́ ọ ó ní tọ́ máa yọnu owó rẹ̀ fọlọ́run tó ti wòye kan tó ló mú kalẹ̀ ìmọ̀ yòówó fún tààní ṣẹ́gbẹ́ a ti fọ́gbà máa náwó ẹ̀ lọ ìwọ̀lókò nǹkan ẹjọ́ bákan náà owó tó kó dọ iná o lè jẹ ilé o lè jẹ ilé dẹ̀lí ìlú sẹ́sẹ̀ wà látọ̀dọ̀ ọlọ́run a sì lè pò fún ntọ́bọ̀wọ̀ ní kó mu إلا بدليل أوامبو بانان في حقوق الآدميين إيوة تنبلان يا روا أصل بنا الهب آن آه، المطالبة السلامة من المطولبة وهذه القاعدة لا بد لكل من يؤمرها من أمرين الأول أن يثبت المسلم على هذا على هذه على هذا العصر ويجعله قاعدة أساسا وأساسا في معاملته مع ربه ومع الناس جميعا ولا يتعدى هذه هذا العصر إلى غيره إلا بدليل هذا هو الأول والثاني كل من أراد نقلك أن هذا الأصل لا بد أن تطالبه بالدليل لأن الدليل على الناقل عن الأصل لا على المثبت له أو لا على الثابت عليه بومي ما سيما بويا لاي مكانو بلو ṣòro àfẹ́òtú aláàrípọ̀ ọmọ póyọ̀ ọ̀nà àbàdàn kànkà ó sì ádára rẹ̀ báyìí wọ́n bá ní sí láàílà ìlàúlà ìtàbátẹ́ kẹrùn kí ó rí kí n mọ́ sí nípìnlẹ̀ in tí ó mú mi sí ẹ̀rí ní òjì ní ìjì ń kọ́ kí ló burú náà nínú gbólóhùn lẹ́yìn náà làwí àpéjọ bí kótó atẹ́sọ́ ní àtẹ́sọ́ ní o aláàlá aláàlá sọ tí ó dá inú tàbí sọ aṣírí tẹ̀lẹ̀ náà ni wípé ibi wó pèlè bàjá náà ní bàjá wọn nígbà bá tó táyé mọ̀ kan ewu tí ó ti tí ó akọ́kọ́ fẹ́ mẹ́rin pé tẹ́ǹsì òkun rẹ̀ sí ṣùgbọ́n tẹ́ǹsì náà gan òǹgó pẹ̀ yóò pèlè chíńjì yìí fúnra rẹ̀

ṣùgbọ́n nǹkan kí nǹkan ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá Yorùbá láìkì kí wọ́n máa gba ìjọba sí ìjìbò kọ́dà kọ̀ jẹ́ pé kò ń fún ní benue táàlẹ́ wí ìṣẹ́yẹ́ ní àfáà ní lágbàjá ìmọ̀rún sílẹ̀ kankan tábàlẹ̀ tó bá balance pẹ̀lú mi tó bá kọ́ aṣọ sórí aṣọ funfun tó sápamọ́ sínú gbó láwọn gbogbo àwọn news site táyọ̀ sí tó ti wá jí nǹkan kan gbọ́ ní ọ̀rún tán sàábà ọbànlé èkó lọ́la ọbẹ̀ jẹ̀wẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dàgbére kò tán fẹ́ nìkan bẹ́ẹ̀ sí kíṣà ìtàn tó bá ní máa ní ìpín ní òlẹ́sọ fẹ́ nìkan yá àjílẹ̀ lóhùn <laughs> ohun dájú mi ẹ̀wọ̀n oní ẹ̀mí fún túnmọ̀ kò ní ìgbà tí a ti ah, fi máa sọ mi kí n máa gbọ́dọ̀ sọ ju mọ́mí mi náà jòkó yìí wọ́n sì sọ fún mi wọ́n tó lọ wọ́n láwọn òní fi ọ́lẹ́ ojúkẹ́ ẹ̀pá ojúkẹ́ rí ẹ̀dọ́rẹ́ tí wọ́n lè jí ìṣù ìṣubú sọ́sọ́ bẹ́ẹ̀ dáná àìtì ìyẹn sí gbogbo owó dá àìtì dáadé ni òun náà náà ni wọ́n máa máàkì ìfúnra rẹ̀ títí títí tí èdè òtọ́ mọ́ lọ yóò tó wá màmá náà lọ náà bẹ̀ bóyá ọ̀rọ̀ ilé ayé mi tó kúrò náà wọ́n sọ sọ́sọ́ fún wa tí tó ti lọ jọ́rọ̀ mi bọ̀ ah, mo fẹ́ lọ sí interview ní America embassy mẹ́lọ àwọ́bà oúnjẹ rẹ̀ ò sí lókèrè ìlú ìlójẹ rẹ̀ <laughs> wọ́n ti ń tẹ̀lé jẹ̀mọ́ra ṣe bí àwọn kẹ́ni ń ta àwọn èèyàn láìláìlábà <laughs> wọ́n gbẹ̀lẹ̀ wọn á gbé páìpù bànú rẹ̀ páìpù ẹ̀ bí ó sì omi òun ó wà nù rẹ̀ wọ́n wà á ti bọ̀ ìdí ìsìgìdì ìrí tí wọ́n jẹ́ tọ́jà náà wọ́n sọ̀rọ̀ tún yàrá tí bàbá tí náà ló pálọ̀ ni yàrá bí ìkẹta ilẹ̀ tí ó máa sọ̀rọ̀ ọ̀mìyàbù sìgìdì ni ó wà <laughs> bàbá mi ti jí o ṣe ìṣòro mi o bàbá mi ti jí o <laughs> mọ̀jú ni ọ̀tá o ọwọ́ obìnrin bàbá ọwọ́ obìnrin bàbá fẹ́ mú jáde o ọmọ ìfún àbà lómi mo lálẹ́ àyàrá rí olóògùn pọ̀ ẹ̀ ó sì jí ọ̀rọ̀ wọn gbọ́ nígbà ọba gbọ́ tẹ́ dáadáa yáà ní ẹ̀ẹ́ ọ̀nà ẹgbẹ́ tó tọ́lọ̀ ọ̀bà tó pé kí wọ́n tó sí ọ̀dẹ́ bí o tí ọba mi báyìí fi ìdínú torí ọwọ́ agidi ní amú àti o láàrẹ̀ tí wọ́n bá lè sọ̀rọ̀ ajẹ́ pé ah, ó kì í oní ẹ̀kọ́ kan ó ẹ̀jẹ̀ sọ́wọ́ lè sọ́wọ́ lè ó kì í bínú ajẹ́ ọmọ ajẹ́ <coughs> nígbà tí gbọ́ pé ó kì wà náà orí ẹ̀ ti bá yí gbogbo tààdí fòrò tààdí fòrò ebi nìta ebi o ebi ní o kọ́lá ní o kọ́lá wo bí okò olùkọ́sọ̀ ọ̀gá onáà ni yóò pọ̀ tí wọ́n lélẹ̀ àmọ́ ah, jáde sùn ní ìrìjẹ́ o páìpù ní ẹ̀sìn tí ń bá sọ̀rọ̀ kí ọ pa ti gbàlú lélọ ah! nǹkan ju nǹkan lọ tọ́ba lọ jẹ́ ní ọkùnrin múlẹ̀ mọ́gbàgbọ́ gidi ọ̀rẹ́ ń sọ̀rọ̀ kíákíá yóò bẹ́ẹ̀ dánmọ́rán títí èyàn tí mẹ́ta díẹ̀ díẹ̀ lọ láwọn àgbàlagbà sọ pé ẹ ń ẹnìkan dé <coughs> àṣàṣọ wípé a ní ìmáàrù hati lọ́kọ̀ ìdá bí àmúrẹ́ ìní Oh. من أراد نقله عن هذا الأصل فعليه الدليل على الناقل لا على المثبت للأصل أو الثابت على ماذا؟ على أصل ولهذه القاعدة فروع متنوعة فروع متنوعة من ادعى قولا أو فعلا أنه عبادة فعليه الدليل gbólóhùn kan gbólóhùn tí ẹ̀kọ́ iṣẹ́ ṣíṣe ni iṣẹ́ kan ni tí èèyàn bá ti pè ń bàdà fún wa ọgbọ́dọ̀ mẹ́rin wá ẹ̀rì pé kó tó gbọ́rọ̀ yí àwọn ẹ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ níjọ́ tẹ́lẹ̀ àwọn èèyàn kọjú wọn kéwù tọ́ bá ti ń sẹgbẹ́ gílọ́fẹ́sì kéwù sí i ẹni tó dúró lórí rẹ̀ níbi ẹgbẹ́ gan oúnjẹ ọ̀ka tí a mà tọ́ba kà ń fi najú ni nítorí wípé tí mẹ́nu tí àti ó lò ẹgbẹ́ ti níbi tí a ń lọ díẹ̀díẹ̀ lèèyàn máa yòrò wọ́n bí àwọn sáàpù lérè wípé bóò lẹ̀ sí rìn tí màá yín fi pọ̀ tó báyìí wọ́n ní à ń fi iṣẹ́ tẹ̀lé mọ̀ta àmà ni bí ọba ti fi ìmọ̀ ṣiṣẹ́ mọ́ tóun àti aláìmọ̀kan náà nǹkan kẹjọ́ nìyẹn yóò mọ̀ kúlárí yẹn àfáà ni kò sẹ́sẹ́ tí ègbé wọ tọ́lẹ́tì tí ó ń lò tí wọ́n bá bẹ̀rẹ̀ àdírísì alẹ́sìn ọwọ́ rẹ̀ kí lọ́fẹ́ sọ àfáà ni ìfọwọ́sì jẹ pọ̀pọ́fù fóònù wà ní rẹ̀ níṣòro náàyù ti bẹ́ẹ̀ irú náàyù ni وقد جاءت الفتنة مع أحمد وجعل يمقص الشيطان الشيطان يأكل بشماله ويشرب بشماله ويمضي بالشمال ويأخذ بالشمال tẹ́ẹ̀gbé ìdẹni ibú láti bí ìjọ ẹni ibú ẹsẹ̀ ẹ mọ́ kọ́ṣe èṣù ọlọ́run sọ́fà tẹ́lẹ̀ ẹ sá fún ọlọ́run sọ́fà tẹ́lẹ̀ ọ̀nà bánà bí sì sọ̀rọ̀ yẹn kalẹ̀ kò wá padà sọ pé àà wọ́n fi kẹ́kẹ́ wéṣù ọdọ̀ àfáì nígbà tó sọ́rọ̀ sọ̀rọ̀ wípé láàkúlù mọ̀ tẹ́kẹ̀ à ìní máa jẹun nírọ̀gùn wọ̀ ìtìkáwù yẹn máa nà táwọn àfáà fún kìí sẹ́yọ́ kan o inú rẹ̀ ní kéèyàn máa jẹun báyìí Santo gbò ẹ̀bẹ́ náà ni gbò ọmọ ìrìn dùgbò àdàwà náà ti rí lẹ ti pọ̀ sí o pẹ́ ah, ah. àtàkà ìmọ̀ ọ̀túnmọ̀ rẹ̀ bákan náà kí ọmọ ìjọba ìlà ọ̀túnmọ̀ rẹ̀ bákan náà kí ọmọ ìjọba yìí túbọ̀ rẹ̀ àwàmbò ṣe náà yùwà wàbá sánàbí sọ fún wa pé ẹ má jẹun báyìí ní sọ àbí ń sọ bí ṣe máa jẹun tó jẹ́ pé ń bá sì lè bá ṣe bẹ́ẹ̀ yóò sì gbàdúrà ara rẹ̀ ju kó ṣe tí ara rẹ̀ lọ bọ̀rọ̀ àtúnzímà ó jẹ gbogbo kalẹ̀ ìtọ́jú fi aládé kí ni tiẹ̀ sọ padà ní bọ̀rọ̀ àtúnzímà ni ẹ́ kí ní òní yéyìn odi tọ́yì lọ́wọ́ ń fẹ́ tún yàn ṣe nínú tí ó múyàn sórí gbọ́rọ̀ ọlọ́run Thank you so ní ìsìn mo wáyé ìlú mo jáde ìlú mo kí n báyìí gbà wọn mi bọ̀ mo rí àfáà ti nǹkan alẹ́ kí ó o kí mi lẹ́nu fẹ́ẹ̀sì mo fi bínú bá ṣe dùn tàbí ó sì ní sẹ́ni bọ̀dí náà mo ṣe máa ń kí ẹ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n jọ lọ sí skúù rí àfihàn ọlọ́mbadé wọ́n ní tẹ̀síyà ti wọ̀ ní ìsìlámù wọ́n ìzá ṣe yìí tún ẹ sì lọ rí mú lọ kò sí mú sọ fà níbẹ̀rẹ̀ ìsìlámù kábàbàrà wa lọ kò sí wọn ọmọ wọn ọmọ nímọ̀ká ọmọ àádà yẹn àádà àwọn ará yamani ọbẹ̀dà sí stampo ìfà alaikum wa alaikum salam dijara alaikum wa alaikum salam <laughs> mọ́sálà wá dí àfá ìní ń kọ́ mi kí ọmọ kí ọmọdé fún wọn wà náwó sí sáré kan ẹ náwó sí gbogbo kan kí bàbá fọ méjèèjì bọ̀ lọ sọ jáàzà <laughs> àbí ọjà àzà mọ̀ ń bọ̀ o bákan náà sálámà tí bàbá sá tí mo dáná ló ń para tá a jọ bọ̀rọ̀ wa lọ́wọ́ ọ̀rọ̀ wa ń wá lórí ẹ̀ padà pé mùsùlùmí méjì ò ní pàdé ara wọn kí wọ́n bọ̀rọ̀ wọn ó ń bí ṣe ń dẹ̀sìn ní o kí wọ́n bọ̀ra wọn lọ́wọ́ ilà tàṣà ọ̀tọ̀ ìgbìmọ̀ bó o máa káwọn ti sọ̀tọ̀ ọ̀rọ̀ kò ṣẹjà àti kẹsì àwọn méjèèjì ẹsẹ̀ tí wọ́n jọ ṣẹ̀ tẹ́lẹ̀ ah, ọlọ́mọ nífẹ̀ẹ́ akọ ah, jẹmọ́ ẹ̀ mẹ́jẹ apankapọ̀ mọ́ lọ́n lótìtọ́ ayé ní òrí ọmọ mi wá ká tíráì ká mọ̀ sílẹ̀ ká sì mọ̀ bàánú jẹ́mẹ́ àwọ̀ jẹ́mẹ́ ibnillahi ta'ala táàbà ti kúrò rí àwọn alámàrí mùsùlùmí dìbọ̀ra wọn lọ́bàá yìí ń mẹ́ padà ra wọn ànábì ní ojú tó túká ẹ̀sìn méjèèjì ọmọ àgbà bàbá yìí tẹ́lẹ̀ jọ́sẹ̀ wọ́n tó jọ pàdé kí là tún fẹ́ ẹwà ẹ̀sáramà pẹ̀ náà sí mi ẹgbẹ́ òṣìṣàṣù kí ló dé ní ìmẹ́lẹ̀ yìí sílẹ̀ ìwà sálíkọ̀ tó bá sí ń parọ́ lápá yìí wọ́n ìjọ pàdé ara ẹ̀sẹ̀ sí gbọ̀dànù ṣé orí èèyàn pé wọ́n máa kọ́ ọ wípé tó bá ti sí báyìí lóòrùn jù lọ́wọ́ sí wàlìjà náà wọ́n ṣe o tó bá ti sí báyìí ara wa ní ọ̀pọ̀ tẹwà lọ́rùn ta ni ló ti darapọ̀ pẹ̀lú ẹlẹ́nu ń tá a òun náà ni ọmọ máàkì o o sì gbọdọ̀ rálì ìbú àwùjọ yìí ń gbé ìpépò náà ti dédé iná àwọn òṣèrà máa fóònù náà ní díẹ̀díẹ̀ tó ní máa panu ló sì máa fa kàhàn òru ọ̀rẹ́ rẹ̀ kápẹ́ ìjọ wọlé pọ̀ ni ìwọ náà ti ní jẹ́ iṣu àmọ́ ogun bó sì wáyé káàmára wa bá ti jọ gbé lu ìdámára wa ó fi ten million kọ́lé a sì bá lẹ́kọ̀ọ́ tọ́ra abẹ ilẹ̀kùn two hundred and fifty thousand naira ló fi sẹ́nu ọ̀nà eléyìí fi ten million kọ́lé ó fi ilẹ̀kùn fifty million sẹ́nu ọ̀nà. tun ga kun kin kan wata abu ne ba fa imamu da wala ti maka wuka imamu ta ku sanati minu addu'a ni wani ti so man olùsìsì yóò wọ́n rádà ní kẹsẹ̀ fìlú sí nígbà tí wọ́n mẹ́takù ẹ̀rọ sí múnà dúwáyé ìyìn nílé lórí bó ṣe ń sọ fọ́nà yọ ọgbọ̀n olóòjì lórí ìyìn máa mọ́kà nàbàrí bá gbogbo bá ti lo oṣù méjì lọ́dọ̀ mi ní àmì nílẹ̀ ìmọ̀ tó dé ọ̀nà òsì bàmí dúró tí ọ ìmọ̀ mẹ́takù ẹjọ́ ìbọn ni o tí wọ́n bá tábà ìkọ́mọ́ wọlé àdá ni o tí wọ́n bá sáré báyìí ni ìmọ̀mù bá ní ẹdú ẹni tó kó sáré wálẹ̀ kan tí ó léwu sí ìbímọ ta ló sọ̀rọ̀ àà ẹni kọ́ra òun ni mọ̀hábìrì mọ́sálásí ọ̀dọ̀ rẹ̀ èyí tó ní ìwò tí kọ́ra à ìrara ni ó ń lakọ bí dáàdì àti mọ́mí rẹ̀ wọ́n ti ẹ̀tì bí ọmọ yìí tí ń lẹ́yìn rẹ̀ kọ́ra ilé tí dáàdì rẹ̀ jẹ́ náà sí wa èyí tó ní olóògbé ìkẹ́rẹ́ fẹ́ náà à pẹ̀sẹ̀ wo ó nìkan dundun bàbá ìyá rẹ̀ bí ilé ìwà tí à máa lára jùlọ wà kí ló sì wà ṣe ẹ̀mọ̀ pé ara ìbéèrè bí iná lọ sọ sí ọlọ́kọ̀dì tí a sọ́dá kí sí ọlọ́kọ̀dì kílọ̀ jọmọ́ tó yìí mẹ́ ṣùgbọ́n gbọ́n ti sọ fún ẹ láti lẹ̀ tí wọ́n béèrè ẹ̀rí pé iṣẹ́ tẹ́ lọ yà sí ògùn lónìí ẹ̀rọ náà jọ́n pàdé ìjímọ̀ àjọ́n pàdé ìtọ́nbọ́gùn nínú ìfọ́lọ́ntì ìṣẹ́lélé ìṣẹ́lélógbèmídébí ilé sẹ́ríkì ìbùkún búrarí ṣùgbọ́n tí èèyàn bá rí bí tí èèyàn ti tóògùn ti fẹ̀jẹ̀ èèyàn wẹ̀ ẹ̀rọ bẹni bọ̀dẹ̀ àwọn là ń lo àbújá mọ́ tó ju wọn kẹ́lù jù ọ́nà usas Ramadan lè mi ìbá ń gbà á jìnnà 2015 àjọ lọ ní <laughs> imam gọ́ọ̀mọ̀ mo rẹ̀ mú àwọn àìmọ́ yíò kó ti pé èmi mo sọ́sọ́ àwọn tí imam mẹ́rẹ̀ sọ pé ogun bàmí mójú ọ̀nà lọ mẹ́rẹ̀ the mosque ọlọ́wọ́ bá bùkúnmi mọ́dẹ̀ náà bó ṣe bùkún mi ògòdé mojú ọ̀nà ọ̀nà fún mi ẹjọ́ alátìsẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ ayé yóò alátìsẹ̀ lọ̀rọ̀ ló ń bí ṣe ń sọ̀rọ̀ rẹ̀ ǹtẹ́ díẹ̀ díẹ̀ ni wọ́n dìkẹ̀ lọ́pọ̀ yìí ogun tẹlumi ọ̀padà sí di ògógóró ńlára sí ògùn náà lónìí náà mú rí ẹnìkan kì í tí ì pé ọ̀sẹ̀ mẹ́ta sísìn tí wọ́n bá ní ẹni dírẹ́bà ni o tẹ́nìkan wá wá tó ní ohun wà tẹ́ ẹ bá tẹ̀wádìí ẹ̀ ẹ pàun á tí wọ́n bá fẹ́ pòóntọ̀ ìgbà bèbè dírẹ́bà lẹ́nu wà lẹ́ẹ̀ ní màlàyé aláyòtí mọ̀ ní mọ̀ sọ tó ń tọ̀ ló gbé àlọ́ sí fúta aláwẹ̀ ẹni ìjọ dẹ́bà àṣẹ̀wọ̀ àṣẹ̀bọ̀ labari wípé kọ́mpínì ni tí wọ́n kọ́mpínì ni oríṣi ọkọ̀ tí wọ́n lè lù 20 oríṣiríṣi ni tó lè ní mílíọ̀nù ìjọ nílẹ̀ ẹ̀kọ́ kan kàpé bọ́ọ̀sì lè fẹ́ lù kàpé káà ni kàpé jíìpù ni ni wọ́n manager outlook ẹ̀ tójú ẹ̀ lọ bí wọ́n pè ní lecturer ọ̀rà bí wọ́n pè ní professor nídìí mẹ́sìn outlook ẹ̀ tójú ẹ̀ lọ ẹwà àjọ rẹ̀ dákùn bàbá bá a ṣe ń sọ báyìí làjọ ń kírun yẹ̀sọ̀ pé àlọ́bàá ṣe àlẹ́ ọlọ́run fìlẹ́wà èèyàn tó ṣígbẹ̀lẹ̀ tí ó ti máa wù ní ni mo sáà ń sọ àtúnjọ kírun sáájọ́ lọ fútàdì lẹ́yìn òṣọ́sọ́ aláwọ̀ ìta ẹ̀tìmẹ̀tìmọ̀ sọ jẹ́mọ́ ẹ̀ẹ́ṣẹ̀ wà ní ọkọ̀ pẹ̀lẹ́ èèyàn tẹ́ẹ̀mà ló bí wákàtí wákàtí méjì tẹ́ẹ̀wà ní ma bó ti rí tó náà pẹ̀bẹ̀ ṣe rí níbi àwọn ọ̀rọ̀ mí tí ọkàn jà wá tẹ́ẹ̀dà sí à ẹnìkan sì ti gbé alé títí rí àti bẹ̀rẹ̀ pé ọlọ́run mẹ́jọ jẹ́ apariwo àbẹ̀lẹ̀ ìmọ̀ ẹ pẹ́ ní àríwó sì pé bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n sì mọ̀ ẹ̀yìn kan náà dojú òpè ah tí ó mọ́kànlá wẹ́ olórí búkú lọ́wọ́ tó sálẹ̀ ìjáàjì olórí búkú kí lọ wí tí ó fẹ́ bàbá tí ó rí pé à bàbá tí ó ṣe inú ọmọ ṣiṣẹ́ ogun òrìlé pè lẹ́nu àṣọ ọmọ tí ó nìyàn gan kọ́kọ́ jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn láàárọ̀ yìí jẹ̀mọ́ níbi káwé èèyàn mọ́ ṣe ìwádìí tí wọ́n fẹ́ ṣe bí wọ́n ṣe gbé lọ kí wọ́n gbà bẹ́ẹ̀ ustaz ṣe bí ọlọ́run fún èmi àti yín ha pákó mo fẹ́ tàjú wọ́n máa kàwé ni kí n rẹ̀ fún ìjọba mẹ́mẹ́ dẹ̀líìlù wo lọ́wọ́ tó gbóǹkàlùkù lọ́mú pé o gbọ́dọ̀ kọrú iṣẹ́ báyìí ẹ̀sìn lọ sọ bẹ́ẹ̀ ẹ̀rí pé ń gbà mí ń bẹ tábìlì bá ń ta ntí ọ̀dà bóyá ń ta ọ̀nì ah, kẹ́ẹ̀sì mọ̀ pé ń tàǹsì ọ̀dá ń jáde ṣe báwọn ẹlẹ́ àríjẹ náà wà mọ́ rà tí wọ́n fi sírun òótọ́ ni pé ìmọ̀mù ogun ìmọ̀mù ṣẹ́kẹ́kẹ́ kọ̀ sásù ìgbà o ní sùúrù ọ̀dà èrí mọ́ọ̀tì tí wọ́n fi ń sọ tí wọ́n sẹ́ẹ̀ lè ràfẹ́ràn ọ̀nzí sẹ́ẹ̀mọ̀ pé bíúrì haramu ní nǹkan tí ẹ ń ṣe in tó bẹjọ máa láàlì ibẹ̀ tí mo bùkátà rẹ̀ ilé bá wọn ilé amúra wọn bẹ̀ ẹ inú pẹ́pù kankan náà gbogbo ẹ̀ngbẹ̀ ọtí pẹ̀lú mọ́ọ̀tí yóò ti mọ̀gbọ́nú pẹ́pù kankan náà mọ́ọ̀tí ó ṣẹ̀rí ànásù ákìtàrùhún fa àìlùbọ́wà àìrí ànásù ákìtàrùhún fa àìlùbọ́wà àìrí tẹ̀búdú láhùn lẹ́ìsú bí áhàlì máa ní tẹ̀búdú láhùn ليسوا بها لمعان فبذولهم ليسوا بها لمعان فهم الكشو روى بالكشور قوامهم فهم الكشور بالكشور قوامهم واللب هم خلاصة الإنسان واللب حظ خلاصة الإنسان واللب حظ واللب حظ ah, رحم الله ابن القيم ولا فضل أنا من níyà tó ti الله bọ́ Tí ara mọ̀ nàbí Adama, 95% wọn, in tí a bá ń rí ni a máa gbàgbọ́, ṣe ń tàn rí kọ́, wọ́n kàn fi hàn wá ní òun láàkáyẹ̀ rẹ̀. Tẹ̀bójú làwó rẹ̀ tó yẹ àárín máa ní, tẹ̀bójú làwó rẹ̀ tó yẹ àárín máa ní. Ṣé ẹ mọ̀ pé tó pé tóbìnrin bá ń kọjá lọ nínú ìjáàbù wọ́n ń pẹ́ ẹ́ obìnrin sì lè kú bára rẹ̀ o torí ní ọkùnrin ní bẹ̀lẹ́sẹ̀ rẹ̀ tí ó sì yóò tọ́ nígbà tí wọ́n lọ wájú rẹ̀ wọ́n bá rí ni tọ́lọ lùjáàbù tí èsì ìṣòbí ọlọ́run fún àwọn kan ní làákàyè kí wọ́n lè pẹ̀lú ìṣíbọ̀rọ̀ tí máa sẹ́mi ooo tí wọ́n rẹ̀ sí ní ọ̀rọ̀ kan ọkùnrin kó ló ń jẹ ti ń jẹun ọkùnrin kó ló ń jẹ ti ń jẹun nígbàtí ẹbà sí ti bẹ́ lápẹẹrẹ èmi mọ́ ń sọ̀rọ̀ kan pẹ̀lú láàkáyè mi kékeré tí ń bá róbin àtọkùnrin tí wọ́n èsí ìyàwó àtọ́kọ ara wọn ebílẹ̀ lẹ́ lọ ìsáṣẹ́wò <laughs> ah, ah, eh, eh, ìròkúrò tí náà ìròkúrò kọ́ lélé yìí <laughs> kí ni àwọn ìfẹ́ jẹba bẹ́ sábẹ́ fún àwọn apàdé wọn ní nígbàgí wọ́n ti gbé oròdù ó wá sábẹ́ fún lẹ́nu ìrọ̀ sí àwọn tí kẹ́yìn ó lè wo sàkún ooo ṣe ìfẹ́rún mi mẹ́yọ́ kẹjọ́kù báyìí ìyàlé òrùjọ́ kalẹ̀ láwọn yọ́ mẹ́ pé àà ìkà ìyàlé ohun ẹgbẹ́ òlẹ̀ jọ òrùjọ́ tààrẹ́ náà ni ó jà láti jù nígbà ìyàwó náà bá rú ti ẹ̀ mo lè sọ̀rọ̀ ọ̀sáàdù ele vai tẹ́lẹ̀ bá ń pè àbò kí n ṣe kíkà yìí kájú rí o ẹ bá bù sọ̀rọ̀ dáadáa o ìyàwó wọn ni lọ àbúgbò tó tó kojú ọ̀rọ̀ bá ìtẹ́ ni o ìyàwó yẹn ní ìdálé yìí o tẹ́lẹ̀ bá sì sọ̀rọ̀ dáadáa tí ìyàlẹ́ ìbẹ̀rẹ̀ lọ́mọ yìí lọ́wọ́ tí ń ta torí ìríbi tí wọ́n ti fẹ́ ẹ̀rọ olóbìn tó gba ọgbọ́ ohun tí alẹ́ yìí gbà ẹ̀ mọ̀ pé nílé ìṣọ́rọ̀ mi lọ ní pa tọkùnrin máa ní àfẹ́ ìjọba sí lọ tu o ẹ̀ sì rí pé ń tọ́ sọ̀rọ̀ wà láì bùsí lọ́sọ̀ ṣe mọ̀ pé nínú kíkà nǹkan ọlọ́run ìlọ́fà tó fi jẹ́ pé ó fi jókà yí pamọ́ jókà yí ọlọ́run fi pamọ́ o èèyàn díẹ̀ lọ́lọ́run wájú kí wọ́n rí nítorí pé fàúmùlì kùsùrù kíṣírù òun ni èèpo tí mọ́ wà lẹ́yìn ìkẹta ìjẹun àgbẹ̀ tí èyí jẹ ọ̀pọ̀lọpọ̀ mọ̀nà bí àdámà èèpo ní fi mọ́ dájọ́ bí ẹ̀sẹ̀ jọ gẹ̀dẹ̀ sí báyìí tó sí ipò rẹ̀ kò wó tinú bó sì ah, pàtàkì ó ti jẹ ó ti jẹ èpo ọ̀gẹ̀dẹ̀ yòó wọ́n wá náà pọ́gà ó sì kú kankan náà ọlọ́mọ tó jẹ mọ́ ẹ gbogbo ẹnu mi ní ìṣẹ̀lẹ̀ ti gbogbo ẹnu ló ti mẹ́tì ní ti bẹ́nu ẹ̀ gangan ni ẹni tí ó ṣe sùúrù tí ó gbà láti jẹ ti bó ṣe pa ẹ̀pà lójú lójú burúkú ìyá yìí èpo ẹ̀pà níjẹ́ o tó sáà mọ̀ ẹ̀pà ilé ìrìn ẹ̀sìn gan nígbà àti tìta ti rí báyìí tí ó burú jù lúbù nínú èdè lárúbáwá aṣìlú lúbù onímọ̀ yúkálù bá fínú hu wà yúrú máa zọ́hírù hu aṣìlú lúbù nù in tí a máa jẹ tinú ẹ̀ tí a máa sọ títà dànù ẹwẹ́ yìí wọ́n gbélé lọ kọ̀mọ̀kú tinú ní a máa jẹ bí ṣe ń jẹ ká máa tí a máa jẹ nínú nkẹ ẹyọ kẹkàmẹ̀ntì ẹ máa ń sọnù hágbùkù lásọ̀tìlì ìtàn èrè látọ̀dọ̀ ọlọ́ni ṣùgbọ́n èèyàn mélòó ló fún yóò tẹ̀lé hikmata man yasha wa man yuta al-hikmata faqad utiya khayran kathira àwọn èèyàn ti lòsẹ̀mí ìrí kọ́ wá mú ẹni tó kúrò wà láàrin ẹran kó sì mú tó tó wà ó sì mú ahọ́n nìkan kò mú nǹkan kan mú ah, ọ̀gá yìí bóòlù ṣe mọ́ ọlẹ́yìn tí gbogbo ayé ń hó lé lórí pé àfún àfún ìbọ̀rọ̀ tó sọ lẹ́yìn àwọn tó fi sọ lẹ́yìn ọlẹ́yìn tí ń kó gíbò tí ń góńgò tí ń domi gbóná lórí ìbámu tí ò fi sọ mẹ́rin ah, ó yọ àwọn èèyàn tó lọ bá pé ah, tí èèyàn bá fẹ́ pọ̀ tí èèyàn lẹ́kún bóyá ṣe lè pọ̀ tí èèyàn lẹ́kún nípa nìkan ọkàn náà ni gbogbo ìgbà tí àwọn ọ̀tá rẹ̀ bá ti rí ọ jẹ́ wọ́n rí pé o bí sí pẹ̀lú ọmọ rẹ̀ kò sí tó dùn ọ̀tá tó ó ti léwọ̀ ọkọ̀ bọ́ ló sọ gbogbo kò ti bí sí o mo ti o wọ́n ráyè fún àmọ́ rẹ̀ ayé tààfí sùn lẹ́yìn ìdajì gbogbo bíbí iṣẹ́ rẹ̀ ti dìnà tó lọ́gbọ̀n tó ń kọ́ mẹ́lẹ̀ lúwàlá láàrin láàrin lọ́la ọmọ tó mọ́ ọmọ wa àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ lánàánà àwọn ọ̀rọ̀ dáadáa dáadáa so ọ̀rẹ́ ìdòlè fi alẹ̀ àti gbá ibi tàbí ni pé mọ́ ni dá àkọ́wùlẹ̀ aw fi'lan annahu ìbádà fa'alayhi bi dalil tó bá ti jí láàárọ̀ kọ́wùlù mọ́ gbogbo tó ọjẹ tí ò tí wàlẹ̀ olùbọ́tọ̀ lẹ́tì rọrùn nítorí pé báwọn sálàpù sí ìsìn nù tó akọ́jú dàrọ wà gò kí ni pé wà pẹ̀lú rẹ wà gò lẹ́ẹ̀ márùn pẹ̀lẹ̀ sí ọ̀tún ẹ̀sìn òṣùgbọ́dọ̀ jẹ́ ìdíje síbi táwọn èèyàn bá dé bíi títí àbá mele wọn ò sì sọ fún ọ pé ní nkàlí kan bẹ ọdẹ yìí fọ ti yàtọ̀ tó tó sálùwàlà. olùmọ̀ sùn náà oorun lọ́dọ̀ tiẹ̀ kìí so lọ́dọ̀ ẹ̀ tí ó gba ìbádàn bó yí mọ́ lọ́dọ̀ ẹ̀ ọ̀dà ẹwà mọ́ kí wá pé ọ̀dà bàbá ọlọ́run mi fi ilẹ̀ kọ́dọ̀ tó kọ àwọn àǹfààní mi sí ti sọ fún kọ́dà tó o bá lè sépè mẹ́ta ní ìjókòó ẹ̀kan o tún gbójẹ́ náà bá <laughs> ṣé àdàlẹ́ ìgbà tó wọlé o gbójẹ́ náà bá akọ̀ẹ́ dídọ̀ iye ọdún náà ni ogójì ogójì jọ méjèèjì tó o bá tó wà lè fi kún tó sílẹ̀ fẹ́ gé sàsọ́lẹ̀ èmi ṣe ó jẹ̀bẹ̀tẹ̀ mo sọ bẹ́ẹ̀ fún sàsọ́lẹ̀ fún ọgbọ́dọ̀ gbìyànjú ìjọba kú àwọn ọmọ ìrìká àwọn wíọ̀ sójú rẹ̀ tẹ́yìn mọ̀ àwọn onẹ́nu ọwẹ̀ inú ẹ̀wà ń dùn nǹkẹ́ ẹyọ kan iná ló sì débi àwọn ìdẹ́kùn kí n mọ̀ sí gbọ́ àwọn tẹ́ni mọ̀ sí kí n lè rí ẹgbẹ́ bàbá gangan tí ọkọ kìíní ìtì rìn sọ́dọ̀ àwọn alùsùnà gbogbo ń dáa ń ṣe yí o pẹ̀lẹ́ yìí ni o nítorí pé àwa mọ̀ pé afrí nípìnlẹ̀ ẹ̀rí tèntọ́lọ́ fẹ́ fi jẹ́ka sùn tó fẹ́ fìtà abájá wa ó fi hàn wá o láti sọ́ọ̀sì tí ò ní sí èméjì ń bẹ̀ ilà nàbí òfin gbọdọ̀ jù rọ́ láìláì wà máa ń hùwà àlẹ́lùkọ́ ibi bí bọ̀ nínú bí bọ̀ wà máa wà lẹ́kọ́ bí vọ̀ nínú vọ̀ ànábì èsì vọ̀ nínú ẹ̀ǹtà àfúrásì lórí tí ò ṣejú yín tá à ń sọ fún bọ́ǹkọ́ kì í sáwọn واضح mo fẹ́ fàyín mú tẹ̀sí ìjọba nìkó lè ṣáàrẹ̀ mo sì rántí láìláìlọ́lọ́

وإن جارت علي عزيزة بلادي وإن جارت علي عزيزة وأهلي وإن ظنوا علي كرام وأهلي وإن ظنوا علي كرام

يظل عليك حرام وعليك ويظل عليك حرام Bíláàdí kí mo fẹ́ ṣe, Nàìjíríà ni àbí mi sí o. Ilẹ̀ Yorùbá ìlèmì kan gùn sí ń bẹ̀. Mo sì màdúgbò mi òkè adúníà ti bí mi. Ìlú mi ni mi ọ máa jẹ́. وإن جارت علي عزيزة Kọ́dà kí lú ọmọ fẹ̀tọ́ mi dùn mí, nífẹ̀ ètè ètè kí máa rí báyìí kí nífẹ̀ àmì lọ́mọ tó bò. Ìlàrí wà ìlàrí àlàrí èèyàn ọlọ́mọ tálẹ̀ oko wọn wọ́n máa fi gba títà wọ́n ní kí ó dé wọ́n láwọn ń sí Greek ìní pòlù bí bá sì dẹ́ta tí wọ́n bá ní bọ̀ ìní bí náà di torí ó kọ̀ tán tí ọ̀jọ́ mi tí wọ́n ti sọ̀lú lọ́lọ́dì bí láàájí ìlú mi ìlú mi ọmọ jẹ́ kọ́dà kọ́ máa kò mì mẹ́rẹ̀ báyìí gbogbo ẹ̀ sẹ́wà níjọba rí ṣe àríyàn kí wọ́n fi ń jẹ yíò sáàrùn ogun òtítọ́ yìí di ibi ọlọ́run pè mí sínú bí láàájí wà á lè وإذ ظنوا علي كرام وعلي وإذ ظنوا علي كرام وعلي وإذ ظنوا علي كرام وعلي وإذ ظنوا علي كرام zọ́nà àti zọ́nà Àníbi tẹ́lò míì tí ó gbọ̀dé yóò sì máa kọ́ tẹ́gbọ̀n tábúrú ọmọ ìwọ̀n bàbá síra wọn. Torí pé yóò lọ àdẹ́nù pé wọ́n ń jà yóò wà fi tẹnìkan mọ́ra àwójú wọn wà lẹ́jọ́ gan ìwọ ló jẹ̀gbù ẹ̀ padà wà ààrẹ wọ́n fẹ̀ tó èèyàn tó lè lè tó ti jẹ mẹ́wàá wọ́n wá fún ní ẹyọ kan kan! wọ́n tún fọ mọ́lẹ̀ ọwá pẹ́sọ́nà ọ̀nrẹ́dì wọ́n wá ṣẹ̀ fún ẹyọkan bẹ̀. wà á rìn lè ẹbí ìmìnàbí ni ọmọ jẹ́ mú òbí mi lúlé mi bọ̀ọ̀dá mi náà bọ̀ọ̀dá mi àbúrò mi náà àbúrò mi rántí ẹjọ́ bí akọ̀nú wà á ní àwọn tọ́lọ ń kọ́ mi ti tó kún ẹ̀ náà tì mí ẹ̀ aláì ìgbésí ayé ìbá ti dáa tó wá lọ jẹ́ wípé ọgbọ́n náà wà rẹ̀ ní ìsìn bọ̀dá rẹ̀ lówó àǹtí rẹ̀ lówó wọ́n sì wú ọ̀ràn tí wọ́n gbọ́ ma yàwùsá ní tó bá jẹ́ pọ̀wọ̀n ìbálẹ̀ láàkẹ́ ìdáadáa ẹjẹ́ làmẹ́lẹ̀ fún pẹ̀lú dáàbẹ̀nú rẹ̀ ọ̀sẹ̀ pẹ̀lú rí yóò àwọn kan padà mẹ́ni ìlọ́ta bí ó sì fẹ́ wà ní ìdínà nù bí àwọn bá kọrin níta gbómi wọ́n lè nà pa nàìjíríà wa ọmọ lúwà ìmọ̀lẹ̀ àbí èso ọmọ lúwà pé ìbìlá ní ayé àdá kẹ́ ìbílẹ̀ sí kí náà bèèrè náà lọ tún pẹ̀lú rẹ̀ ibi ọmọ skúù ti jáde tí ó rí tẹ́ tọ́ ọlọ́run pé sílú mi náà fọ́lú mi jàmá ọlọ́run nímúlù ìdúró kéyìn ò gbé ìbọn kí aráàlú olè ró oorun sàn mo ní tàrí oníṣọ́dé wọ́n ti sìn lọ́wọ́ wọ́n ti sìn lẹ́sẹ̀ ọwá ti kọmọ lọlé ìwọ̀n wọ́n títí 65 kápẹ́ kápẹ́ kápù ti fi ń ṣẹlẹ̀ ní ṣùgbọ́n ẹ sọ fún ìjọba ìsìláàmù ìlò lè dékẹ́ nísìmí o ìsìláàmù ma sọ pé àkìtí wá ní kọ́sáàbù ti tẹ́sí tẹ́ àwọn èèyàn bá dérí pé ibi tí nǹkan bàjẹ́ ní o wọ́n bá dérí pé tí wọ́n bá fẹ́ gba security wọ́n mọ̀ pé ṣé rìtáyà sọjà ni rìtáyà police no no no no because sẹ́mọ̀n àwọn ẹ̀ ti wọ́n ti undergo àwọn àà ìkan gba bàbá kan báwọn ìsọ́jú ni àwọn ìrìnsì bí ẹ̀fẹ̀ ni ló lè dé lóru ní gbé bára bára bàbá sọ jílẹ̀ òpìlẹ̀ mẹ́ta ó sì kan géètì bàbá sì gbẹ̀ ìpìlẹ̀ nù eré àṣàbọ̀lẹ̀ wọn o lè rọ́gbò sí rẹ̀ ní máa ń pé tàbọ́dẹ́ ní ọmọ ìrìnlẹ̀ ìgbòrò ojúmọ́ ìrò lọ bí omi bàbá náà bára wọ́n pé bóò ah. ní oṣù òṣìwádà gbàgà tààlẹ́ ó mú wọ́jú orí mi sọ́jú orí bàbá rẹ̀ sẹ́rù mi ìlọ́dẹ ajíni fóònù lọ gbèmí fún mo jí ọtí tó làbí jọ ọ̀dàlẹ̀ Bílá وأهلي وإن ظنوا علي كرام وعلي وإن ظنوا علي كرام وعلي وإن ظنوا علي Àlẹ́lẹ́mí súnmọ́ ẹ̀ṣẹ́ ìgbé yóò sì máa kọ́ ọmọ sí yẹ òpòrú. Jàmá, ìyàwó, ọ̀kọ́mọ̀ bàbá wa ní ọlọ́síkẹ́ wọn, wọ́n ní ẹwù mẹ́rin, ìyàwó kéèké, ẹ̀gbé ayọ̀ wà lọ́wọ́ sí ọ òun sákún káwọn òun sùn lẹ́gbẹ̀ẹ́ bàbá ti jọ sùn lọ fàájọ ti fẹ́ máa máa lọ ọ̀sán náwó mú headquarters bàbá tají mọ́ wọn lọ́wọ́ lẹ́mìí pé àbí wọ́n bá wọn ṣe àṣẹ ọ̀bẹ ti wà lọ́wọ́ ọ̀tún yẹn yóò gbọ́bẹ̀ lé ètò bàbá bàbá kó nira lọ́wọ́ gbirigbirigbiri ilẹ̀ àwọn bí àbúrò bàbá tí wọ́n gbé inú fúláàtì mi wọ́n sá wà lóru náà tí wọ́n sì kà mọ́bẹ ní àgbà àbálẹ̀ ojú ẹ̀sẹ̀ ní pé bírẹ́dì and butter fábílì náà kọlù ti ń jára wọn kíníkan ló kó kíníkan nígbà gbogbo wọn ti pélé bàbá nígbà tí wọ́n ní wọ́n yànjú ọ̀rọ̀ kárọ̀ mọ́ ti pélé bàbá gbogbo ṣájú kò ní kálukú ń takọ̀ sọ pé hmm, hmm, ayé ọ̀nà ah, gbogbo náà láti àyànjú ẹ̀ lónìí láti rà bàbá ń pé kí á yá kí yá obìnrin ni o yá jẹ́ ah, ah, kí ó sì báyìí fún mi ṣé tẹ́bù tọ́ mọ́ kòkó àárọ̀ rẹ̀ àbúrò ìtọ́tẹ́lẹ̀ bàbá rapa bàtà rẹ̀ pòpópó ẹgbẹ́gbẹ́ ẹ̀ ìgbé ìjìbìkọlù bọ́lá wọ́n ti rọ́pò lọ́pọ̀ yẹn ok mẹ́mínà pàá báyìí nìsìn bí wọ́n bá jókò lọ́la ìlókù obìnrin náà lọ sàbẹ́ àmà sàbẹ́ títí pẹ̀lú bàbá ó bá yà wẹ́rọ padà tẹ́lẹ̀ kò sí gbọ́n kama wà áhàlì Bàbá, ìdáàmù dáadáa tí ó bí dáadáa ni ẹjẹ́ á dájú fún aláròká abú lọ́kọ tàbí níyàwó ẹ̀rọ ọlọ́run ti fi ṣìra yí bẹ́ẹ̀ sì má lè jàrá yí náà tí a náà ń bẹ́ ń lè wa wàsálà. àwọn fámílì ti tèmi wà ń rọ́nù àláyà kí wọ́n máa fẹ̀tọ́ mi gùn mi lójúkọ̀ọ́jú báyìí kí máa rí báyìí wọ́n pínlẹ̀ oko 50 acres láàrin àwa márùn wọ́n wá fún mi náà plot ó ṣe gíní ó tó rí wọ́n fún mílẹ̀ tó tó shop 10 by 10 àbúrò yá ní kí tó kí tó wà 10 by 10 nínú 10 by 10 yẹn wọ́n tó ní ọmọ ìyà sáfù yọ́ yọ public toilet mẹ́ òṣùwẹ́fẹ́ mọ́wàá bá mi lórí ọ̀rọ̀ wọn ò lóòrẹ̀ bí mi gbogbo jẹ́ owó fojú mi rí ṣé bá àti tá a bá ń bára wá lò bá wọn kọ́nà bá ń bá lu ìgbẹ́ lò bẹ́ẹ̀ náà gan jama kádà ilé àkúsà kò sílù jẹ́ ti jẹ́ lùtà amẹ́ríkà o fọ́sọ́ọ̀bù fọ́gbá fọ́kùnbàsáfù fọ́kànlẹ̀ bóò ní òṣèré níbẹ̀ ọmọ tí ń dàgbà tí wọ́n fọ́lọ́ntọ̀ ẹ̀jí tọ́ọ̀tì ti súkọ̀ lọ́mọ́ kò sí ẹ̀gbọ́n jíjẹ mọ́sùkì gan tẹ́lẹ̀ òrẹ́dí ṣé bí lọ́pàá tó jẹ́ gbogbo tí wọ́n fi hàn wọn ìmọ̀ sáré gbàgbọ́ tí madam do you love Muslims? Mm, I, I love them because of wife of my my son they are good to me they are kiri ganganka ìjọba pé ìyá ọ̀bọ̀ but but why are you kidding us in Nigeria? ẹn tí ń bá sọ̀rọ̀ white mi tí mùsùlùmí ọba gbà pé kèfèrí tí mùsùlùmí tí ọba mọ̀ pé kèfèrí gan gbà pọ̀ ọmọ àyẹyọ kan ní òpònú mùsùlùmí o ẹ black ni yáyí white ni ẹ ti interview rẹ lamẹ́ríkà sọ láìkí ẹ mùsùlùmí hmm. ṣé ló láìkí wọn náà torí ìyàwó ọmọ àwọn àtọmọ wọn ti di muslim wọn dẹ̀ mọ̀ sí dáadáa sóhun gan ṣùgbọ́n kí ló tẹ̀ ń pa wá white ni mẹ́wájú rẹ o kọ̀sọ̀wọ́n nìyí àbí kankan o wọ́n lọ́wọ́ ìtìlẹ̀ ni o black yẹn ló gẹ́gẹ́ o ṣé kẹsì rí ọmọ pọ́mọ ìyá jábà ìbá wa là ń sira wa rárá bá ti sira wa yìí tí ìbá wa sànù ọlọ́run tí ń dá ìdáyà wa sí ẹ lẹ́nu wọn a gbọ́dọ̀ mọ̀ pé bá a ti fúyẹ́ tó rè ẹ́ ẹ̀wọ̀n ni kí ló ti fi ń pa wá nàìjíríà ẹni tó ti dojú ọ̀rọ̀ kọ kí n sọ fún nàìjíríà ṣùgbọ́n ó ti mọ̀ pé àlè islam wà ṣe lò kékeré gbọ́ yìí báwọn sáà ní wàhálà kí mú sálámù ti yàtọ̀ ǹdí bàtà samsam àwọn ẹ̀rọ sálámù ti bá ẹ̀ ń gbàtà ìwà sálúbọ̀ samsam sam ọlọ́wà òtútùbà òtútùbà báyìí wọ́n kọ́ ìdí àìlọ́nà من ادعى قولا أو فعلا فروعه Thank you. aleyhim delil من ادعى قوله في لأنه عبارة فعليه الدليل لأن يعني الناقل الأصلي مطالب بالدليل لأن يعني الأصل براءة الذمة واضح 哦，哦。 فعليه البينة فعليه البينة بيقين لابد يجملوا ما واتنس اه الكوليس وما بقى يسوق كان نفع nítorí pé kọjú ọlọ́wọ́ nípìlẹ̀ tí ó fi mẹ́rin wá lórí pé láwọn àfáàfisọ pé kọ́ ìdá ìtẹ̀ tún wòye ọ̀tà farọ́à ọ̀jẹ̀jáde ọ̀tà wà ládàá ọdẹni tí a bí níbi kọ́ídà láàní alìyàkínú láyezúlù ìlàbílẹ̀yàkín láyezúlù bí ṣẹ́k láyezúlù ìlàbílẹ̀yàkín bọ́wàdé bákanáà sí àmàtà wípé gbùmọ̀ hmm, ìsọ́rọ̀ ọlọ́nsàpì ọ̀rọ̀ nú mọ́ jẹ́ bí símìlà bẹ́ẹ̀ jẹ́ wọ́n ìdára o lọ́ba mọ́rọ̀m lọ́ba kọ̀rí ní sẹ́yà kọ́ọ̀tù pé ìsáza mẹ́ra mo jẹ ní fífún lọ́rẹ̀ àwọn ọ̀rẹ́ tí ìsan fún mi àṣàdìrí ẹjọ́ ẹjọ́ palẹ̀ mọ́ ọjọ́ yẹn inú òtù mi gùn lè mi bá wọn sáwàdá o ó kí sọ̀rọ̀ ọ̀dá o kí wọ́n ò gbọ́dọ̀ dojú kọ mi pé kí mẹ́rin wa tó ń tó fẹ́ sẹ́pẹ̀ mi mọ́ sọ nítorí pé á sílù lájọ padà sí àtàlọ́jọ́ náà a lè pé ní nǹkan pẹ̀lú wọn ní tó jáfẹ́ náà sọ́nkọ́ ṣe bọ́ sọ kúndùn lójú èmi sọ̀kan mi àfa ni wọ́n nìkan mú ẹ̀rí wá. ẹ ṣe bí ẹ ṣe ajé fifteen náà tó náà eléyìí sọ fún mi ṣe àwàdà ni ẹni tó ní kéè sáwàdà máa òdodo ni àwọn náà ni ó mú làbí sọ mi àdéhàbẹ́ Abbas kí lọ sọ. والإنكار بارك الله فيك البينة نعم المدعي أن الناقل عن العصل والمدعى عليه هو المنقول عن العصل والمنقول ليس بمطالب بالدليل وإنما الناقل wọ́n mú tọ́lá bí délé ìyẹn ló dẹ̀ mú àwọn àfa àkànṣe ìǹkàrù kọ̀sáàmà torí pé ìmì ìkàṣù wa ń bi ti kọ̀sáàmà lẹ́nàlẹ́bì ajímà àlẹ́ ìlú ọmọ على أن أحدا لا يحلف إلا على ما علم قطعا أو شهيدا sísan la yahlifu alayhi illa idha basharahu bi'aynihi lakin al'an in'akasa al-mawdu' ansa salam ní pé ẹwà búra 50 àwọn wo àwọn tí wọ́n pa èèyàn wọn àbí wọ́n wá búra àwọn tí wọ́n pààyàn gan àbí ọ̀kọ́ sọ fún búra àwọn apá kan fà ní ànímọ́ lu kọ̀sámà ọ̀rọ̀ ti pọ̀ lórí kọ̀sámà kẹta tó dé ara àwọn dẹ̀lílù wọn náà nù hadith sí nù nínú wàhálà hadith من مفردات الإمام المسلم الإمام بخاري جاء في الصحيح الإمام مسلم لو يعطى الناس على دعواهم لادعى ناس أموال رجال لكن البينة على المدعي واليمين على من أنكره قيد الله ṣùgbọ́n àfúnílò bí kọ̀sáàmù tó fi jẹ́ pé ọlọ́run fi ànàbí fọ ayé gan sọ́rọ̀ wá sọ́rọ̀ bí wọ́n sára mi ọ̀bẹ̀rẹ̀dà àwọn àgbà ànàbí gbọ́ àdàkùdé ìgbàgbọ́ yìí tí ó wúlò fún aláyà tàlìkíámà o ọ̀bẹ̀rẹ̀dà àtánú ànàbí yìí o nítorí wípé àtàwátà láàgbàgbọ́ gan tá a bá tún dáwà nkọ̀rọ̀ tá a tún tọ́rọ̀ rẹ̀ dárò tí èé ṣe ti pé àbí ẹgbàá dọkumátíkálì àwa gan tó ń tún sọ padà sí ọlọ́run àdúpẹ́ yìí àwa ka mọ́ta lẹ́nu ní kọ́rọ̀ pé á ah, tí ìbá sí kúrò tí ń sí nǹkan mìí tẹ̀lé ọkàn wọ́n wá balẹ̀ ìyó sọ pẹ́lú ìṣẹ́sìn aláǹpariwo lónìí ẹ̀sì tó rí ọmọ ṣe ọ̀bọ̀ wí kìníkan ẹ̀sìnṣe kìníkan kìsẹ̀mí gbogbo ẹ̀sì tó rí ọmọ ṣe béèyàn bá kú nú ẹ̀sẹ̀ wá máa mú ẹ̀rí wá tí ẹ̀rí ó sì sọ ọmọ lọ́hùn bóòlù yẹn ṣe pín gún ẹ̀. nígbà tí wọ́n ti ráwọn àṣírí mu ṣáájú káwò tó kà wọ́n wá jókòó kí láà máa sọ wọ́n ní ẹ máa sọ pé ìgbàlálẹ̀ mú wá kì í ṣẹ́sìn. kìrì jésù mú wáṣẹ́ sọ rẹ́sì yẹn wàhálà ní ṣọ́tkọ́ọ̀tì ní ṣọ́ọ̀tì mú wá kàtẹ̀ tó máa sọ rẹ́sì pé إنا وجدنا إني على أمتي وإنا على آثارهم بلادي بالهادي فإجارت علينا عزيزة وعلي وإن ظنوا علينا عزيزة وعلي إن شاء الله تعالى في الحلقة القادمة ننتقل إلى قاعدة أخرى من هذه القواعد الأصولية فزمنا من الرحمن أن يبقينا خير وعافية ويوفقنا في جميع أمورنا جلها ودقها وهو على ذلك قدير جدير هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله